agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó ń gbá bọ́ọ̀lù jẹun nínú ikọ̀ agbábọ́ọ̀lù Bayer Leverkusen Victor Boniface ló ti fi ìdùnnú rẹ̀ hàn láti padà sórí pápá ìṣeré lẹ́yìn ọ̀pọ̀ ọjọ́ èyí tó fi jókòó sórí àga ìfarapa agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè nàìjíríà ló padà sórí pápá lọ́sẹ̀ tí ó kọjá lẹ́yìn ìfarapa oṣù mẹ́ta èyí tí kò fi láǹfààní láti bá àwọn akẹgbẹ́ rẹ̀ kópa lórí pápá Victor Boniface ló ti ṣe bẹ́ẹ̀ ló gbá góòlù kan wọlé lánàá níbi tí ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ Bayer Leverkusen ti kojú ikọ̀ agbábọ́ọ̀lù West Ham United níbi ìdíje Europa League èyí tí ó wáyé lálẹ́ àná lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ náà ni Victor Boniface sọ di mímọ̀ pé inú òun dùn ayọ̀ lòún kún láti máa gbá bọ́ọ̀lù lẹ́ẹ̀kan sí lẹ́yìn tí ìfarapa gbé òun lọ bákan náà ló sọ di mímọ̀ lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ náà wípé ikọ̀ agbábọ́ọ̀lù tí àwọn kojú West Ham United ni àwọn ti kọ́kọ́ fi igagbága ṣáájú níbi ìfẹsẹ̀wọnsẹ̀ ìgbáradì pre-season kí àwọn tó wá kojú lánàá wọn ní láti ìgbà náà ni àwọn ti mọ ibi tí wọ́n kù sí bákan náà àǹfààní tí àwọn rí lánàá tí àwọn ṣe àmúlò rẹ̀ dáadáa ló jẹ́ kí àwọn jáwé olúborí níbi tí wọ́n ti kojú ikọ̀ agbábọ́ọ̀lù agbábọ́ọ̀lù West Ham United bákan náà ló sọ di mímọ̀ lákòótán wípé ohun tó ṣe pàtàkì ni láti máa ní sùúrù àti láti ṣe àmúlò gbogbo àǹfààní tí òun bá rí lórí pápá láti lè máa mú àṣírí bá ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ Bayer Leverkusen abẹ̀ṣẹ́kù bíòjò ẹni tó ti gba bàtẹ́ ìjà WBC heavyweight champion rí Tyson Fury ló ti fi èròǹgbà rẹ̀ hàn láti kojú abẹ̀ṣẹ́kù bíòjò ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Anthony Joshua lẹ́ẹ̀kan sí lẹ́yìn ìjà èyí tí yóò wáyé láàrin Tyson Fury àti Oleksandr Usyk ní oṣù karùn-ún ọdún tí a wà bí ẹ kò bá gbàgbé Fury ni yóò máa kojú Oleksandr Usyk ní ìlú Saudi Arabia lọ́jọ́ kejìdínlógún oṣù karùn-ún ọdún tí a wà títa ẹ̀sìn fúrì bá jáwé olúborí ó sọ di mímọ̀ wípé òun yóò gbìyànjú láti lọ kojú Anthony Joshua níbi ìjà èyí tí yóò ṣeé ṣe kó wáyé ní ọdún yìí àbí lọ́jọ́ iwájú Tyson ni ó ti gbà láti jà pẹ̀lú Alexander Usyk ẹni tí ó bá wá jáwé olúborí láàrin àwọn méjèèjì ní ìrètí wà pé yóò lọ kojú Anthony Joshua ní orílẹ̀-èdè Saudi àbí ìlú London bákan náà ni tyson fury alexander usyk sọ di mímọ̀ wípé owó rọ̀gbọ̀rọ̀gbọ̀ ni òun mọ̀ pé òun yóò gbà tí òun bá kojú anthony joshua àti wípé òun kò lè jẹ́ kí irú owó yìí kó lọ lọ́wọ́ òun bákan náà ni ẹni tí ń ṣe àbẹ̀ṣẹ́kù bí odò tyson fury sọ tirẹ̀ di mímọ̀ wípé ọjọ́ ṣì ń bọ̀ tí òun yóò kojú anthony joshua ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Juventus ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Massimiliano Allegri ló ti sọ di mímọ̀ fún àwọn agbábọ́ọ̀lù rẹ̀ láti gbìyànjú láti máa lọ pẹ̀lú okun àti agbára èyí tí ó wà nínú wọn láti lè borí gbogbo àwọn ìṣòro èyí tí wọ́n kojú lásìkò yìí akọ́nimọ̀ọ́gbá náà ló fi ọ̀rọ̀ yìí ṣe ìwúrí fún àwọn agbábọ́ọ̀lù rẹ̀ látàrí àwọn nǹkan kan tí kò ṣẹnu rẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù náà ó sọ di mímọ̀ fún wọn wípé wọ́n ní láti ní ì ìwà ìṣọ̀kan àti ìfaradì tí wọ́n bá fẹ́ ṣe àṣeyọrí lágbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ọ̀rọ̀ ìwúrí yìí ló wáyé lẹ́yìn tí ikọ̀ agbábọ́ọ̀lù lazio fìyà jẹ ikọ̀ agbábọ́ọ̀lù juventus bákan náà ni ẹni tí ń ṣe maximilian agbẹ́rì sọ di mímọ̀ fún àwọn agbábọ́ọ̀lù rẹ̀ ìpè ohun tó jà jù lásìkò yìí òun ni wọ́n ti kojú àfojúsùn wọn sí pípérégedé fún ìdíje uefa champions league ti sáà tí ó ń bọ̀ kí wọ́n sì gbìyànjú láti gba ife ẹ̀yẹ Italian cup gẹ́gẹ́ bí wọ́n ti ṣe pèrègede fún ikọ̀ ẹlẹ́ni mẹ́rin semi-final nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù kan Juventus ni àwọn olólùfẹ́ wọn ti ń fi àìdùnnú wọn hàn látàrí bí ikọ̀ agbábọ́ọ̀lù náà ṣe ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe ń fi ìdí rẹmi ní ọ̀pọ̀ ìgbà. ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool Jogging Club ló ti bu ẹnu àtẹ́ lu àwọn agbábọ́ọ̀lù rẹ̀ látàrí bí wọ́n ṣe gbá bọ́ọ̀lù kojú ikọ̀ agbábọ́ọ̀lù Atalanta lánàá níbi ìdíje Europa League ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́jọ quarter final èyí tí ó wáyé lálẹ́ àná ẹni tí ń ṣe agbábọ́ọ̀lù àná fún ikọ̀ agbábọ́ọ̀lù West Ham United ìyẹn Gil Gillian Lucas Kama òun ni ó gbá góòlù méjì wọlé kí agbábọ́ọ̀lù mìíràn mìíràn nínú ikọ̀ agbábọ́ọ̀lù Atalanta tó fi ọ̀bàlẹ̀ láti rí pé ìfẹsẹ̀wọnsẹ̀ náà yọrí sí àmì ayò mẹ́ta sí òdo ní pápá ìṣeré Anfield Jurgen Klopp ẹni tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ náà ló sọ di mímọ̀ pé kò sí ohun tó ṣẹnure nípa ti ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tí ó wáyé lánàá bákan náà ohun ìbànújẹ́ ló jẹ́ fún òun látàrí bí ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ ṣe pàdánù sọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Atalanta ó sọ di mímọ̀ sí iwájú wípé kò sí ohun tó dára rárá nípa ti ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tí ó wáyé lánàá ó ní bó tilẹ̀ jẹ́ pé àwọn bẹ̀rẹ̀ dáadáa ṣùgbọ́n ṣùgbọ́n látàrí bí góòlù ṣe ń wọlé léra wọn ló jẹ́ kí àwọn fi ìdí rẹmi délẹ̀ níbi ìfẹsẹ̀wọnsẹ̀ náà bákan náà ló sọ di mímọ̀ pé àwọn gbọ́dọ̀ ṣiṣẹ́ tí àwọn ibi tó kù sí nínú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool láti rí pé àwọn rí ọwọ́ mú ní abala ìkejì ìfẹsẹ̀wọnsẹ̀ náà èyí tí yóò máa wáyé lórílẹ̀‐èdè Italy ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ó sọ di mímọ̀ lákòótán nígbà tó gbóríyìn fún ikọ̀ agbábọ́ọ̀lù Atalanta wípé wọ́n ṣe dáadáa níbi ì ìfẹsẹ̀wọnsẹ̀ náà àṣeyọrí tí wọ́n sì ṣe lánàá òun ló jẹ́ fún wọn ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United ni wọ́n ti sọ di mímọ̀ wípé àwọn agbábọ́ọ̀lù wọn méjì bíi Johnny Evans àti Raphael Varane ni wọn yóò máa pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ kojú ikọ̀ agbábọ́ọ̀lù Bournemouth lópin ọ̀sẹ̀ yìí ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United ni wọ́n fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ nínú àtẹ̀jáde èyí tí wọ́n fi léde lánàá wípé Varane ni yóò máa jókòó lórí ìjókòó ìfarapa fún ọ̀sẹ̀ mélòó kan nígbà ìfarapa tí ó ní ni yóò máa dá lọ́wọ́ kọ́ láti lè má kópa fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United nígbà tí wọ́n bá kojú ikọ̀ agbábọ́ọ̀lù Bournemouth bí ẹ kò bá gbàgbé níbi ìfẹsẹ̀wọnsẹ̀ kojú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ni agbábọ́ọ̀lù yìí ti ní ìfarapa náà bákan náà ni wọ́n mẹ́nuba ti ìfarapa èyí tí ó dé bá agbábọ́ọ̀lù Evans ní pé ti òun náà yóò máa lò tó ọ̀sẹ̀ mélòó kan ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United ni wọ́n ti wà ni wọ́n kò sí pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù mẹ́fà ọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní báyìí eléyìí ni wọ́n fi sọ di mímọ̀ pé látàrí bí nǹkan ṣe rí nínú agbábọ́ọ̀lù Manchester United eléyìí yóò dàbí ìṣòro ńlá èyí tí yóò máa tẹ̀síwájú fún ẹni tí ń ṣe akọ́nimọ̀gbà wọn Eric ten Hag nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè England tó ń gbá bọ́ọ̀lù jẹun nínú ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Munich Harry Kane ni àwọn ọmọ rẹ̀ àgbà mẹ́ta ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ farapa níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ èyí tí ó wáyé láàrin ọ̀sẹ̀ yìí gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe sọ di mímọ̀ wípé ìjàmbá ọkọ̀ náà ló wáyé lọ́jọ́ ajé ọ̀sẹ̀ yìí ní ojú ọ̀nà kan tó súnmọ́ orí kan ara wọn bákan náà ni wọ́n sọ di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé eh, lẹ́yìn ṣáájú ọjọ́ tí ikọ̀ agbábọ́ọ̀lù bayern munich yóò máa tẹ ọkọ̀ létí lọ sí orílẹ̀-èdè england láti lọ kojú ikọ̀ agbábọ́ọ̀lù arsenal ẹni tí wàá ṣe agbẹnusọ fún harry kane ló ti wá sọ ọ́ di mímọ̀ wípé àwọn ọmọ mẹ́ta náà ni wọ́n ti kó lọ sí ilé ìwòsàn tí wọ́n sì ti ń gba ìtọ́jú lásìkò yìí gẹ́gẹ́ bó ti sọ ọ́ di mímọ̀ wípé ibi tí ọ̀rọ̀ kàn báyìí òun ni pé wọ́n ń lọ sí ilé ìwòsàn fún àyẹ̀wò ara wọn bákan náà ló sọ di mímọ̀ sí iwájú wípé ẹni tí ń ṣe bàbá wọn Harry Kane ló ti dé padà sí orílẹ̀-èdè Germany láti lọ ṣe àbẹ̀wò sí àwọn ọmọ rẹ̀ ní ilé ìwòsàn ẹnìkan tó jẹ́ aṣojú fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè náà sọ di mímọ̀ wípé àwọn ènìyàn mẹ́rin mìíràn ni wọ́n farapa níbi ìṣẹ̀lẹ̀ náà èyí tí ó wáyé tó fi mọ́ àwọn ọmọ agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè England Harry mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ bíjọ́ ti mọ rèé fún ìròyìn eré ìdárayá láti kọ̀ọ̀nì amóhùnmáwòrán BGI TV ká tó máa lọ ẹ má gbàgbé láti darapọ̀ wọn lójú òpó ìkànnì àbánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ with aláwòye àdébáyọ̀ lórí Instagram gbàgede ìmọ̀ underscore twenty two lórí YouTube bàbá gbàgede ìmọ̀ làǹjẹ́ lórí YouTube àyè ṣí fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV ìròyìn eré ìdárayá kò ní jù báyìí lọ Samuel Owóyẹmí ló ti mú ìròyìn eré ìdárayá náà wá sí etí ìgbọ̀nyín ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa ẹ ṣé bí ẹ ti ń wá àwa la máa ṣe nǹkan nǹkan yìí ṣe wá o eré o eré kàbìtì.